والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا الحمد لله الذي خلق العباد وهو قادر على إماتتهم وبعثهم يوم القيامة والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا وبا الله ọba tí ó dá àwọn ẹ̀dá ó dá wa lọ́kọ̀ọ̀kan ó wá ṣàdéhùn pé ọ̀kọ̀ọ̀kan náà lọ́wọ́ máa mú wa kó láyé kọ́lọ́mọ́sá jẹ́ náà wá ogun lẹ́dí dáadáa gbogbo àtàbà wa kò nílé ayé ọlọ́run já kò ní mùsùlùmí òdodo kọ́lọ́run sì wá ní olólórí nílé ayé ń bí àtijọ́ alkiyama ọba tí adúfẹ́ fún yìí náà lọ́ba tó jẹ́ pé ó ti fi dá gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lójú ipe òun ó gbé wọn dìde tó bá ti jọ àlìkìyàmà àbẹ̀lẹ̀ wọn bá pẹ̀lú agbára rẹ̀ gbogbo tó bá dìde nínú sáré ọlọ́mọsá fi asúnà wọn tí ó wà jẹ́nà rẹ̀ ọlọ́mọsá wà lọ́mọ aná ọlọ́wọ́n bá wọ́ ìkẹ́ ọlọ́wọ́n ọlọ́wọ́n àánú ọlọ́wọ́n kọ́ bá òjíṣẹ́ ọlọ́wọ́n súrà tí a fẹ́ kà léni òun ni súratu an-nazi'at láti àyà alákọ̀ọ́kọ́ dérí àyà mẹ́rìndínlọ́gbọ̀n láti bí àyà alákọ̀ọ́kọ́ dé àyà 26 pẹ̀lú ìyọ̀ǹda àtijọ́ ọlọ́run torí súrà náà ó gùn díẹ̀ à nílé parẹ́ ní halakọ̀ ẹ̀yọ̀kan suratu nazaat ó jẹ́ ọ̀kan nínú àwọn sura tó wà nínú alukur'an karim wa hiya makiyyatun wọ́n ní sura náà ó sọ̀kalẹ̀ ní maka suratu tahdifu ila ithbati haqiqati al-ba'thi wal jazaa ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú sura yìí òun náà ni ìfìdí òdodo múlẹ̀ nípa pé ọlọ́run ọba aláwo gbé gbogbo ẹ̀dá dìde yóò sì san kálukú lẹ́sàn-án ìtàbá ṣe ń lé ayé kò sí iyèméjì ń bẹ̀ sóra yẹn fi ń dá wa lójú pé Na má ṣe iyèméjì lẹ́yìn náà wàrọ́ di alal mushrikina wa juhudihim maw'ida qiyami sáà sóra yóò tún wá sàlàyé fún wa nípa ìdá ọ̀rọ̀ padà sẹ́nu àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n jiyàn yí pé kò sí gbèdìde abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí ẹlẹ́bọ yìí kọ́lọ́ mọ́sàájú wọn gba Islam àwa tá a ti wà ń bẹ̀ iyèméjì dàrúdàpọ̀ ìrújú inú ẹ̀sìn tí mú yàn kúrò nínú gbàgbọ́ kọ́lọ́ mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́run ọba wa sábàbù nùzúlù ayé sábàbù nùzúlì hádì àsúra wọ́n ní kí lọ́fà àti súra yìí fi sọ̀kalẹ̀ ìlha'u kùfàrí kùrẹ́ṣ fi sọ̀álihim almutakarir anisa'a wọ́n ní àwọn kèfèrí kùrẹ́ṣ wọ́n a máa bí ànábì lọ́pọ̀lọpọ̀ gbà àtàwọn sàábé tán gbà síláàmù sọ́dá yín lójú gẹ́gẹ́ bí tọ́gà yín sọ wípé ìgbédìde wà lẹ́yìn gbàtà bá kú wọ́n máa ń béèrè ní pé ẹ sì ṣúọ̀ pé ó rí bẹ́ẹ̀ báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ wọ́n àtàkì ànábì láàrin mọ́kà wọ́n àtàkì àwọn wàhálà wàhálà yìí torí ọrùn fún yín sá wọ́n wá ń tẹnu mọ́ báwo ló ṣe pọ́síbù bó o lè ṣe pọ́sibù fún un láti tún gbé àwọn dìde padà ẹ wọ̀rọ̀ kọ̀rọ̀ ọba tó da yín lákọ̀ọ́kọ́ ebi ẹ̀ sí tẹ́lẹ̀ ló fi da yín ó tún wá lóun tún mú yín padà kí wọ́n ní iye méjì tẹ́lẹ̀ tó wá ń ṣe mẹ́ àmọ́ tó yín bá ti ya kèfèrí ìdí ń yẹ ọmọ jẹ́ kèfèrí náà ni pé ìtọ́jú òdodo tọ́lọ́run sọ nu kọ́ra ó sì máa pè é nírọ́ ọmọ sọ pé kò rí bẹ́ẹ̀ àìrí bẹ́ẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yẹn òun náà lọ sọ ọ́ di kèfèrí ọlọ́run mọ́jà wọ ọjọ́ yìí wọn o gbogbo ohun tó ti dá wa lójú ẹ̀sìn ọlọ́run ọlọ́mọdé ó tún di iyèméjì mọ́ wa lọ́wọ́ ọlágbára ọlọ́run ọba wa ọlọ́run wa sọ sọ́rọ̀ àyíkalẹ̀ yìí pé káàdínàbí ọ sàlàyé fún wọn pé wọ́n máa dìde o nínú sàárè wọ́n máa sì dìde tán ẹ̀san lókùn ẹ̀san lókùn ìyà lókùn fún wọn gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ nínú ọjọ́ àlùkìyàmọ̀ àti ìgbédìde ìyà ló kù fún ọjọ́ àlùkìyàmọ̀ káàdébẹ̀ ọmọ sọ fún ọ bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا أقسم الله بالملائكة ọlọ́run ni mo búra pẹ̀lú àwọn nazaat àwọn onígbẹ̀rẹ̀ nazaat àwọn náà ni àwọn màláíkà alẹ́tì tẹ́ǹsẹ̀ àrùwáhà bí kú wà tí wọ́n máa ń gbẹ̀mí lára àwọn èèyàn wàdókòríkú fìnásẹ̀ àhá àtà tákùrùjọ́rò wọ́n máa kọ́wọ́ bọ ibi tí ẹ̀mí ẹ̀ wà wọ́n máa fà fà fà fà títí tí wọ́n fi fà jáde ẹni tó bá kú nìkan ló lè ròyìn báwo lèmi ṣe bọ́ àwa ń rí nígbà tí ẹ̀mí ń bọ́ lára ẹ̀ àní mọ́rí ìnura ti ń bẹ lára ẹ̀ anábì gan máa bẹ̀rẹ̀ wọn bá pé Allahumma inni a'udhu bika min sakaratil maut wọn lọ́wọ́ bá gbà tí ẹ̀mí ọba bọ́ mọ́sàjọ́ bọ́ sọ̀rọ̀ mọ́sàjọ́ já sọ̀rọ̀ ọ̀bẹ̀lẹ̀ ọ̀fẹ́ nìkan kan wà náà bẹ́ẹ̀ ọlọ́njágùn lẹ́mìí lórí dáadáa ọlọ́mọ́sàjá tán dáadáa ọlọ́run wọn ń búra pẹ̀lú àwọn màláíkà yìí anásàásì àwọn tó máa ń fẹ̀mí yọ lára èèyàn gárìkọ̀ tó jẹ́ pé wọ́n máa tọwọ́ bọ̀ ẹ̀wẹ̀ ẹni tó bá wọ ní odò náà ń pè ní pé ọ̀tẹ̀rì wọ́n máa tọwọ́ bọ nínú ẹ̀mí yẹn wọ́n máa fà jáde. ọlọ́run àwọn màláíkà yẹn ọlọ́run bá ní mo fi wọ́n búra ọlọ́run fáwọn màláíkà búra. wọ́n ná sí àti ọ̀rìnkọ́ ọlọ́run bá ní mo fi àwọn màláíkà tó máa ń gbẹ̀mí tí wọ́n kọwọ́ bọ nínú ẹ̀mí yẹn tí wọ́n mú jáde mo fi wọ́n búra. والناشطات نشطا ọlọ́run ọba ni mo tún wá fi àwọn màláíkà tó jẹ́ pé nàṣítọ́ọ̀tì làwọn alẹ́tì tẹ̀lítẹ́síbu àrùwá alkùfárì bukúwà nashat nashta àwọn tí wọ́n máa ń gba ẹ̀mí àwọn kèfèrí pẹ̀lú agbára àti pẹ̀lú nira àwọn nàṣítọ́ọ̀tì yẹn àwọn tí wọ́n máa ń gbẹ̀mí àwọn kèfèrí làwọn yóò máa fẹ́ dá ìrújú lẹ̀ sí wa wípé ah, ebi wọ́n ní màláìka kú ẹyọ kan náà lọ́wọ́ malakul maut náà màláìka kú malakul maut ẹyọ kan náà ni àmọ́ yín máa ń pa ó ní àwọn àwọn ó ní àwọn tí ń bá ṣiṣẹ́ màláìka yẹn ẹ tọ́jú ọ̀gá wọn ó ní àwọn tí ń bá a ṣiṣẹ́ nínú àwọn màláíkà tọ́lọ̀njọ́ dá wọn bọ̀tọ̀ òun ló wà ní ìchájì ẹ̀mí tí ó bá bọ́ lójúmọ́ tó wàá pàṣẹ fún màláíkà tí ń bá a ṣiṣẹ́ tó wà ní India pé bàbá India nọ́mbà kìíní báyìí nílẹ̀ lọ́lẹ̀ bá lọ́lẹ̀ gbẹ̀mí ẹ̀ ọ̀yà ẹnìkan wà l'Amẹ́ríkà àsìkò rẹ̀ ti tó ọ̀yà wọ́ lọ lọ́lẹ̀ gbẹ̀mí ẹ̀ ọ̀yá ìwọ wà ní Australia lágbájá ọmọ èké ni àsìkò ẹ ti tó ọlọ́lẹ́gbẹ̀mí ẹ̀ ìwọ máa lọ Nàìjíríà nílùú báyìí lásìkò báyìí lọ́lẹ́gbẹ̀mí ẹ̀ mọ́lẹ́kùlù mọ́ọ̀tì màláyíkà tí ọlọ́run ní kọ́ máa gbẹ̀mí òun náà tó láwọn tán bá ṣiṣẹ́ wọ́n wá pín sí méjì àwọn nàṣà ti wà wọ́n gba ẹ̀mí àwọn olùgbàgbọ́dọ̀dọ̀ wọ́n fa àwọn nàṣìtọ́ ti wà ọlọ́run ọbẹ̀ ọ nínú àánú rẹ pẹ̀lú agbára rẹ ní kọ̀ọ̀kan wa ìgbà tí ó bá yá tọ́mọ́tò àjà sọ̀kalẹ̀ dáadáa ọmọ ìyá mi lọ́lẹ̀ mójútó imán torí imán lásán jòkó mi lọ́sọ̀ọ̀sẹ̀ o kí imán yẹ kó lè bá wa kalẹ̀ àdáwò tí ń bẹ nínú ayé sìn kì í ṣe àdáwò kékeré o àwọn yẹn kàn fi aṣọ ẹ̀sìn àti múra ẹ̀sìn wọ́n kàn fi rìn nínú ayé imán ti kó lára àwọn èèyàn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní was-sabihati sabiha was-sabihati ọlọ́run mo fi àwọn sabihati náà búra sabiha al-mala'ikatu al-mutaraddidun al-mala'ikatu al-mutaraddidin fi al àwọn mala'ika wọ́n máa ń lọ òkè wọ́n máa ń wá sílẹ̀ wọ́n máa ń lókè wọ́n máa wá sílẹ̀ àwọn máa lókè wọ́n máa wálẹ̀ wọ́n máa lókè wọ́n máa wálẹ̀ bí wọ́n ti lọ dáńbọ̀ yẹn ọlọ́wọ́n bá aláàlọ́ wọ́n sẹ́ o àwọn náà ń ní sabihat gbogbo ṣẹ́ tọ́lọ́wọ́n bá aláàbá wọn wọ́n rí pa àwọn jẹ́sẹ́ náà àwọn ìdúró lójú kan al-mutaraddidina fil hawa àwọn máa lọ wọ́n máa bọ̀ nínú ayé wọ́n máa gòkè wọ́n máa sọ̀kalẹ̀ ọlọ́run bọ̀ fà wọn náà wọ́n máa lọ lè jíṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá láàrin wọn ọlọ́run bá ní fàṣàbẹ̀kọ́ tí sàbẹ̀kọ́ ọlọ́run bá ní mo tún fi àwọn sàbẹ̀kọ́ ti búra alìmọ̀láìkà làwọn náà alẹ́tì tẹ̀sìbíkò gẹ́ra ha wàtò sọ́ọ̀rì ọ̀ fi tẹ̀m̀bíta wà mìírìlá ó náà làwọn mọ̀láìkà tí wọ́n máa ń sá láti gbáwájú ẹgbẹ́ wọn ìpè ọlọ́run rán mi níṣẹ́ ọ̀ràn wọ́n náà ń ṣe èmi á gba wájú rẹ̀ àwọn náà ń pè ní sábẹ́kọ̀t sábẹ́kọ̀ àwọn afáàsì tú sí pé àsábẹ́kọ̀ ti sábẹ́kọ̀ òun náà làwọn màláíkà tí wọ́n máa ń gba wájú àwọn àlìjànú tó fẹ́ jí ọ̀rọ̀ ọlọ́run gbọ́ kó tó di pé wọ́n sọ fáwọn anábì ọlọ́run àwọn àlìjànú kan bẹ nínú sámà tó jẹ́ pé àwọn máa ń jí mẹ́sẹ̀jì gbọ́ wọ́n máa lọ lè ṣàlàyé fún àwọn baba aláwo tó wà nísàlẹ̀sàlẹ̀ lórílẹ̀ ó lè jẹ́ ẹ̀yọ̀kan náà lọ́gbọ́ tó jódodo yóò wá fi ninety nine kún yóò wá sọ sí etí baba tí ń woṣẹ́ yẹn baba oníyẹ̀pẹ̀ baba aláwo yẹn àfóun jálàbí ẹlẹ́bọ yẹn wọ́n bá wá gbé ẹ̀yọ̀kan yẹn lò ọ́ nígbà tó lọ wọ́n tó rìn ká yóò sì jódodo wọ́n sọ fún ni kò mọ́ tọ́pamọ́ àwọn àjọ̀nù kan bẹ táwọn máa wọ́n láwọn màláíkà yìí tí wọ́n wọ́n fàṣàbíkọ́ ti sàbíkọ́ àwọn lẹ́yìn mọ́ gbáwájú àwọn àlìjànú yẹn ọ̀rọ̀ tí wọ́n gbé dání ò ní dàrú mọ́ lọ́wọ́ kí wọ́n tó di ilé-fà rẹ̀ fáwọn ànábì ọlọ́run tí wọ́n gbé lọ fún. bọ́lá wá ti rán wọn sẹ́ tí wọ́n fò báyìí làwọn àlìjànú yẹn náà làwọn náà wọ́n fò tẹ̀lé wọn. kó di pé àwọn àlìjànú yẹn dọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba yẹn àwọn ti di ilé sẹ́yìn sábẹ̀kọ́ ti rẹ̀ àwọn afọ àkàntú síbẹ̀ èyí tó wà kọjá ní méjèèjì àwọn àgbà nínú àwọn màláíkà ọlọ́run ní mo fa àwọn náà búra fọlìmùdàbíràtì àmìrọ̀ ọlọ́run bá ní mo fi àwọn mùdàbíràtì mo fi wọ́n búra nínú àwọn màláíkà الملائكة التي وكلهم الله أن يدبروا كثيرا من أمور العالم àwọn màláíkà tí ọlọ́run ọba àlá ètò ìṣẹ̀mí ayé pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú àṣẹ rẹ̀ ó fa mọ̀láyíkà kan ó fi wọ́n síbi òjò ẹ̀yin ni kẹ́ ẹ máa rọ̀jò mọ̀láyíkà tí wọ́n ní kọ́ máa rọ̀jò yẹn òun náà tún láwọn tí wọ́n bá ṣiṣẹ́ yóò máa sọ fáwọn ọmọ rẹ̀ pé aláàní kójú ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ lọ́sọ̀gbọ̀ aláàní kójú ọ̀rọ̀ lágége gbogbo ọ̀dẹ́làmbẹ́ <laughs> gbogbo omi kọ̀ọ̀kan tí ó sọ̀kalẹ̀ àwọn màláìka kọ̀ọ̀kan ló wà ńbẹ̀ nílùú kọ̀ọ̀kan àwọn ni mudabirat ọlọ́run láwọn àwọn ọmọ ogun mi nìyẹn àwọn yẹn náà wọ́n fa àwọn náà búra wal mudabirat amra alámàrí gbogbo àwọ̀ ẹ̀dá ọlọ́run kò sọ́wọ́ wọn pé mo bẹ̀ yín ọlọ́run lè dáa sí fúnra o ọkàn fi wọ́n sọ lánìí o àwọn tó ń bẹ nídìí atẹ́gùn ọyẹ fi atẹ́gùn lọ àwọn ìlú báyìí kí gbogbo wọn <laughs> kí wọ́n parẹ́ ọ̀dà ọ̀dà ẹ bá mi reduce atẹ́gùn fáwọn eléyìí kankan máa gbádùn pẹ̀lú ac wọn ac tí ń mọ́tẹ́gùn jáde yẹn àwọn mọ̀láyíkà kan ló ń kó síbẹ̀ <laughs> àbíyá àwọn ń bẹ nídìí atẹ́gùn wọ́n mọ̀ sí díẹ̀ díẹ̀ wọ́n mọ̀ darí ẹ̀ ìyẹn bá darí ẹ̀ lọ tó pọ̀ yóò ba nǹkan jẹ́ mẹ́ ìyẹn bá darí ẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ láwọn apá ń gbádùn ac à ń gbádùn fáàmù almudabirati náà àwọn mọ̀láyíkà kan àwọn kan bẹ wọ́n bẹ níbi anabat àwọn irúgbìn tí ń jáde gbogbo àgbàdo tá ń gbìn yẹn àwọn aláìka kan lọ nọ́tsọ̀ rẹ̀ àwọn kan fi fertilizer sí àlàroko mísè nàró tí nàró yẹn àwọn aláìka kan lọ́wọ́ aláfi sí nkẹ́ rẹ̀ bí ká máa mú jáde mú jáde wọ̀lẹ̀ àjínà àwọn aláìka kan fẹ́ tọ́jú pé ọlọ́run rán wọn pé gbogbo ìyá olóyún tó bá ti lóyún tí ẹ̀dá ọmọ yẹn bá ti pé ẹ̀lẹ́ fẹ́mi sí la ẹ̀sìn máa mójútó títí tó fi jáde nírọ̀ àwọn mọ̀lẹ́kà kan bẹ tí wọ́n mójútó àwọn ọmọ kéékèèké ọmọ jábọ̀ ọmọ mi látòrí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ balẹ̀ ọ̀dẹ̀ sùn padà ìwà àgbàlagbà kan tó bá jábọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lápá àwọn mọ̀láyíkà kan ní àwọn kan bẹ tí wọ́n ń sọ wa lọ́tún tí wọ́n ń sọ wa lọ́sì yàtọ̀ sáwọn tí wọ́n ń kọsẹ́ ibú àti sẹ́rí lẹ́wọ́ àwọn kan bẹ tí wọ́n ń sọ wa tí wọ́n ń sọ wa tí wọ́n gáìdì wa kó níbi aburú àwọn àlìjànú tọ́lọ́mọba aláàfin sànú wa àwọn lẹ́yìn ni wọ́n ń pè ní almudabbirati amra ọlọ́run ni mo fa àwọn náà búra tó kí lọ́lọ́ wọn búra fún. kí ni ìdí pàtàkì tọ́lọ́mọba aláàfin búra. ọlọ́run ti búra pẹ̀lú àwọn màláíkà mélòó ní sinjama ọlọ́run búra àwọn màláíkà nazaat àbí ọlọ́run búra pẹ̀lú àwọn mọ̀láyíká nashitot ọlọ́run búra pẹ̀lú àwọn mọ̀láyíká sabihat ọlọ́run búra pẹ̀lú àwọn mọ̀láyíká sabikot ọlọ́run búra pẹ̀lú àwọn mọ̀láyíká mudabbirat ìdí pàtàkì wo ọlọ́run fi ń búra pẹ̀lú àwọn mọ̀láyíká yìí ọlọ́run bá ní yawma tarjufu rajifa yawma tarjufu rajifa yàwó má tàrí júfò rọ́jífà ọlọ́mọba ní mo búra pẹ̀lú àwọn màláíkà yìí kó lè dá yín lójú pé yàwó má tó zàlùsílù náfà àlùhùlà ọjọ́ kan náà ni kò ní pé méjì tí atẹ́gùn ọ̀rọ̀ ohun ohun wípé káyọ́ parẹ́ ọlọ́run bá ní níjọ́ yẹn tùzálìsílù àrọ́jìfà tí wọ́n bá fọn fèrè báyìí pé ó yá o ohun náà lágbọ́ o ohun yẹn dún báyìí gbogbo orí ilẹ̀ ọmọ síkíní yóò máa dàrú ni yóò máa tari júfu àrọ́jìfà ayé tùzálìsílù àrọ́jìfà ayé anáfà anáfà tó lù fèrè alákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ fún báyìí fóó ọlọ́mọ ní gbogbo orílẹ̀ ọmọ dàrú ni tẹ̀tìbá òhà rọ́ọ̀dífà kò sì ní pẹ́ sígbà yìí náà tẹ̀tìbá òhà rọ́ọ̀dífà rọ́ọ̀dífà náà máa tẹ̀lé kí ni rọ́ọ̀dífà anáfọ́kàtò sáàníyà ẹ dìde ọlọ́mọ bá ní kò ní pẹ́ síra ọlọ́run palẹ̀ ayẹlẹ́ báyìí tẹ̀tìbá òhà rọ́ọ̀dífà wọ́n fọn fèrè ẹ́ dìde ni onípẹ́ yọ tẹ̀lera wọn. ọlọ́run bá ní kò lóbò ìyá ọmọ yìí fi ń wá jìfà ọlọ́run láwọn ọkàn àwọn ọkàn àwọn kẹfẹ́rí jọta wì kò lóbò ń ha ìfà mùnzá ìjà àyà wọn wọ́n máa dún pọ̀kí pọ̀kí pọ̀kí pọ̀kí pọ̀kí látara ìbẹ̀rù ọlọ́run bá ní ìjà yọ bo ẹ̀mí àwọn kẹfẹ́rí pé ha ọjọ́ ta ní kò ní ṣẹlẹ̀ ní min shiddati ma tara wa tasma' látara nǹkan tí wọ́n rí pé hé iná ọlọ́run tí wọ́n sọ rèé ọkàn wọn yóò kún fún bẹ̀rù wájífà ẹ khashi'a absaruha khashi'a ọlọ́run bá ní ojú wọn ẹ̀rú máa wà ń bẹ̀ ẹ bá lẹ́ni tí ẹ̀rú ń bẹ lójú ẹ̀ ọlọ́run bá ní ojú wọn oníṣẹ́wò fún ẹ̀rù zalila haqira torí kọ̀ máa rà tọ́lọ̀ fẹ́ dá fún un bí ọkàn tó bá ti ń banújẹ́ kí lójú ó ṣe ojú máa yí padà ọlọ́pàá ni ojú wọn ní ṣe wò pé ha níta wí òdodo ni lọ́pàdà wá dé lẹ́yìn yẹkùlùún ọlọ́run bá ní àwọn ni wọ́n dẹ̀ ń sọ nígbà tó wọ́n láyé o tí wọ́n ń fẹ̀sìn sí ẹ̀yẹ tí wọ́n bá lùkọ́ ní sí ẹ̀yẹ yẹkùlùún àìnà làmàrìdùdù náà fi hàfìrọ̀ ọlọ́run bá láwọn kèfèrí yìí àwọn oníṣẹ̀ṣe àwọn ní kèfèrí yìí àwọn lẹ́bọ̀ yìí yẹ̀kùlúna ay yẹ̀kùlú al-kufaru fi dunya wọ́n ń sọ nígbà tó wà nílé ayé ipe àyínná alámọ̀rì dùdú na fil hafra bóun ló ń ṣe rọrùn fún ọlọ́run ọba yín láti gbé wa dìde sí hafra hafra yẹn òun náà ní al orí ilẹ̀ míì tọ́lọ́run fẹ́ gbé wa dìde sí al ọlọ́run bá ní tí wọ́n ń sọ nígbà wọn wà nínú ayé nìyẹn ní àfáàrí lówó fọ̀rọ̀jọ́ àlèkè àmọ́ sílẹ̀ wọ́n débẹ̀ rí sókúrí <laughs> yóò ní wọ́n dé ẹni wọ́n dọ́rùn rí <laughs> ọlọ́run bá ní tí wọ́n ń sọ nígbà wọn lé ayé nìyẹn o wípé àyíká kúnnà ìdọ́ mọ́nàkìrà bóyá ló ti rọrùn lẹ́yìn ìgbà tá a ti di eegun tó ti kẹ fún ìdọ́ mọ́n a ti di eegun náà kírọ̀ ayé báàlìyà fatata tó ti di particles tó ti dàbí èlùbọ́ báwo lọ́lọ́wọ́n bá rẹ̀ ti fẹ́ gbé adìde ọlọ́wọ́n bá ní tí wọ́n ń sọ gbọ́n tó wọ́n ń lo ayé ni rẹ̀ ẹgbọ́n tí kẹfẹ́rẹ́ kan sọ gbọ́n ìyàwó rẹ̀ kú ó ní if there is another life eh, I would like to be with you eh, ìyàwó ẹ̀ kú eh, onítọ́wá jẹ́ pé ìṣẹ̀mí mi tó ń bẹ lẹ́yìn lẹ́yìn ni ọ̀hún ọ̀bá láì kí káwọn ọjọ́ tó ń lò sẹ̀mí ẹ̀ àmọ́ kò sí wọ́n sọ bẹ́ẹ̀ láyé táwa yìí kọ́ sínú pépà <laughs> àwọn free thinker wọ́n ní ọkọ̀ bá wo má kàwé sórí ibú o gbogbo àwọn òyìnbó àwọn òyìnbó àwọn òyìnbó tí à ń tẹ̀lé lẹ́yìn yẹn olórí burúkú lọ́pọ̀ nu wọn o lẹ́yìn tẹkinọ́lọ́jì kò sí tó kù máa o ìyá ló kù ní ìbá ń tẹ̀lé ìbò wọ́n mọ̀ sọ fún yín pé kò síjọ́ alìkìyàmà tí a bá síjọ́ alìkìyàmà kí ni ìtumọ̀ ìsìláàmù tọ́gbà kí ni ìtumọ̀ àrùn dọ́ǹkì kí ni ìtumọ̀ àwẹ̀ tọ́gbà àbí ayé bí wọ́n ti fún ọ̀ládà rẹ̀ síjọ́ alìkìyàmà ni àti pé ẹni tí ó ṣe nǹkan kan taari tó ṣe tó tún alọ́wọ́ tó ń ṣe mí tó ní àga ìmọ̀ dáàtò ẹ̀ ọ̀dà wálé ayé àmọ́ àwọn kèfèrí tí wọ́n gbàgbọ́ ọlọ́run bá ní tí wọ́n máa sọ nílé ayé ni kọ́ọ̀lù kọ́ọ̀lù tilka idha um, karratun khasira ọlọ́run bá ní wọ́n máa yanu wọn sọ wípé a tá a bá tún wá padà idha karra ayé marratun khasira ajẹ́ pé tá a bá padà wá tán bá padà dá pé ẹ̀rí àzúmì ni wọ́n sọ fún ànábì <laughs> kọ́ọ̀lù ìtìlíkà ìdàn kásẹ̀ pé ń tọ́ sọ́nà Muhammad ọba jù tọ́ ìdàn kára tún khasara mara khasara èyí tó máa ní pé ọ̀sọ́ fún wa pé òfòlà wa máa ṣe ọlọ́run máa ní tí wọ́n sọ fún ànábì nìyẹn. ìnáma hiya zajaratun wahida ọlọ́run bá ní ọlọ́run gan hiya zajaratun wahida wọ́n kàn pariwo náà ni a ní màláíkà kan pariwo ní màláíkà sajdatun wahida ní kìí ṣe méjì ẹ̀kan náà ni ó ní ọyá ẹ̀dìdé pẹ̀lú àṣẹ ọlọ́run kò lálọ́run lóògùn pẹ̀lú àṣẹ aláàdé dìde sajdatun wahida ayé sayhatun wahida fìrẹ́ ọ̀kan náà ni wọ́n fọn ẹ̀dìdé o á sì dìde ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti fọn fèrè ẹyọ kan yẹn fayidá ahun bí sàáhìrà wọ́n fọn fèrè yẹn fèrè yẹn ń jálẹ̀ báyìí fayidá ahun ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá ọlọ́wọ́n tó wà lábẹ́ ilẹ̀ bí sàáhìrà wọ́n bá bọ́ sórí ilẹ̀ sàáhìrà ni ààyè tí wọ́n máa kó wa jọ sí tá a dìde nínú sàárè èyí ibi tá a ti dìde yẹn ààyè tí gbogbo akójọ sí ọ̀nà pẹ̀lú sàáhìrà ọlọ́wọ́n bá ní fayidá ahun bí sàáhìrà wàyídá fún bisáhìrọ̀ ọlọ́run bá dé wá dé fún fèrè ẹ̀rọ àwọn èèyàn wọ́n dẹ̀ gbájọ́ kálukó ojú ọ̀dẹ̀ pé ẹnìkan ò ní pẹ̀dí ẹnìkan ò ní miss ẹnìkan ò ní absent níbẹ̀ ọlọ́run bá ní fàyín náà máa hiyà sájẹ́rẹ́ tó wá àhídá kìí ṣe wọ́n ti máa ń pé ọ̀yá ẹ̀tú ẹsẹ̀ rẹ̀ ẹ̀tú eré ẹ̀ papọ̀ ọ̀yá ẹ̀mú fún ẹ̀yẹ ẹ̀kan náà <laughs> Allahu akbar aláwọ̀ bá ní fàyín náà hiya zajratun wahida just eh, one voice ọ̀yá ìdìde adẹ́dìde ọba tó ní innama amruhu idha arada shay'an ọba tó ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò kí ṣe wàhálà kó tó pàṣẹ ọwọ́dẹ ti pàṣẹ báyìí kò sí tó máa di lọ́wọ́ ahal ataka hadithu musa eléyìí náà pé ní alẹ́ istifatu fil balaga ọlọ́wọ́ bá alá ọ ń sọ̀rọ̀ ìjọ kìyàmà ọlọ́run tó wá padà síbi ọ̀rọ̀ míì ọlọ́run bá alá ń sọ̀rọ̀ ìjọ kìyàmà bọ̀ ọlọ́run tó wá fẹ́ dà ìfáìtì wa lọ sí inú ìtàn àgbà àwọn olórí ibú tí wọ́n ń pè ní faraon ìtumọ̀ ni pé nínú àwọn tí wọ́n gbájú àlùkìyàmọ̀ gbọ́ ẹ̀jẹ̀ ń pàtàkì kan fún yín bẹ̀ nínú àwọn tí wọ́n ń gbìyànjú àlùkìyàmọ̀ tí wọ́n ń pera wọn lọ́lọ́run lórí ilẹ̀ ọlọ́wọ́n bá ní halẹ̀ àta káhadí fún Musa ọlọ́wọ́n bá ní halẹ̀ àta kàyà Muhammad adé fún Musa ìjẹ́ sítórí Musa ti wá bàrẹ̀ ànábì sí wọ́n ti pàtàn ànábì Musa fún ọ ọlọ́wọ́n sọ nígbàtí ọlọ́run bá rẹ̀ pè é ní àlùwádìí wádìí ní ààyè tí ń bẹ láàrin àpáta ńlá méjì alimukodas èyí tí alimutahar èyí tá a fọ̀ mọ́ túwà lórúkọ ààyè yẹn tú tọ́ wá ẹ̀ alif makso náà túwà lórúkọ ààyè yẹn níbo ló wà wọ́n ní Egypt nígbà tí anabi musa ń bọ̀ láti madian alayhi salatu wa salam tí ń bọ̀ látọ̀dọ̀ anabi shuaib tí ń padà bọ̀ wálé ó dé alwadi wadi yẹn báyìí ọgbọ́ ohun ọlọ́run wa kallama Allahu musa taklima ọlọ́run bá aláà fún rẹ̀ ọ fọhùn musa gbọ́ ohun ọlọ́run ọlọ́run lóhùn <laughs> ọlọ́run ní ohùn musa gbọ́ ọlọ́run bá ní hal ataka hadithu Musa ilẹ̀ Muhammad ìjẹ́ sallallahu alaihi wasallam ìjẹ́ ọ̀rọ̀ anábì Musa ìjẹ́ tí wàá bá ọ sọ ti gbọ́ idh nadahu rabbuhu bil wadi al muqaddasi tuwa nígbà tí ọlọ́run bá rẹ̀ pè é ìgbà tó wà láàrin wádi èyí tá a fọ̀ mọ́ tí wọ́n ń pè ní tuwa idhhab ila fir'auna innahu tagha ọlọ́run bá ní Musa وما لدى فرعون إنه طغى إنه تجاوز الحد أتي قجالة وما لدى فرعون أتي قجالة وأنا لبا أتي قجالة أكبر سكوة وقال أنا ربكم الأعلى fàràwọ́nà ní èmi ni ọlọ́run ọba yín gbogbo ẹ̀yin aráàlú èmi ni kẹ́sì máa bọ̀ ó ti kọjá àlà ẹni bá ti pè rẹ̀ lọ́lọ́run ti kọjá àlà fọ́kùlù hàlàkà ìlà àǹtẹ̀záka wá sọ fún sọ fún wípé hàlàkà ìlà àǹtẹ̀záka ó sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bóyá ẹ̀mí rẹ̀ lè máa kó níbi ìmọ̀ pẹ̀lẹ́ ẹni ní ọba ọlọ́run Allah alaka jẹ́ o ní etí gbọ́rọ̀ khisla amida ìjọ ń ronú kọ́ wá ronú lọ síbi pé kọ́ ọmọ ọlọ́run lọ́kan أن تطهر نفسك من دانس الكفر والطغيان إلى الإيمان والعمل الصالح kó wọn náà kó gbàgbọ́ nínú ìjẹ́ kan ṣoṣo ọlọ́run وأهديك إلى ربك فتخشى ṣé ó jẹ́ kí n júwe ọ̀nà fún ọ adulluka ala Allah kí n júwe ọ̀nà ọlọ́run fún ọ kí n júwe ọlọ́run fún ọ kí n júwe Allah fún ọ fataksha kó lè bẹ̀rù rẹ̀ nígbà tó bá ti mọ ojú ọ̀nà náà farawul ayatal kubra Musa wa fi hàn ó fi hàn Fáráò àwọn àmì ńláńlá nínú àwọn àmì òun náà ni pé ó mú ọ̀pá báyìí pé ọ̀pá tí ọlọ́run bá láà wọ́n fàṣẹ sí ni o òsì tí ò lè dà òní tá a lè sọ́ dà ó jẹ́ ọ̀pá sílẹ̀ ọ̀pá dìde jò ááyà kan nìyẹn nínú ẹ̀ ọ̀fọwọ́ sí abíyá rẹ̀ lọ́ba di ìmọ́lẹ̀ nígbà tí wọ́n bá tan iná alójínsìyàn ní lójú bẹ́ẹ̀ wo <laughs> àmì látọ̀dọ̀ ọlọ́ bàkàdàbà wà aṣọ fàràwọ̀nà ni fàràwọ̀nà wa pè Musa nírọ̀ ni irọ́ ló ń pa gbogbo ètò ń ṣe yẹn ẹ májíkì ni magician wọ́n pọ̀ lọ́dọ̀ tèmi ń bí májíkì lásán ni. kò sáà nàbí ọlọ́run tó mọ̀ pé ní magician torí àwọn ìyanu tọ́lọ́run bá aláwọ̀ máa ṣe nípasẹ̀ wọn ọkọjá agbára kíná gba nàbí náà sáhìrún majinun ẹ. bákan dábàá wà àṣọ fàràwọ́ náà ọ wá pé òdodo nírọ́ ó ṣe ọlọ́run ọba fún ajibára yasa'a bí Musa ti ṣàlàyé fún tán àdìbára wà lámọ́rìdán lọ́wọ́ kẹ́yìn sí Musa tó ní bára ẹ lọ ọlọ́run ọba ọlọ́run níṣẹ́ òun ni ọlọ́run ọba tí gbogbo aráàlú yọ ọmọ sìn ó sì gbọ́dọ̀ sọ bọ́lọ́run ọba kan tó mẹ́mọ́ yàtọ̀ sí mi adibara wàlà mọ́ọ̀rìdọ̀ anil iman yẹ́sàá wàdìtáhàdà fi muharabatil haq bó ṣe kẹ̀yìn sí musa báyìí tí ń lọ báyìí lọ́ba bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ gbogbo àwọn ológun rẹ̀ gbogbo àwọn onídán ó dẹ́ má bọ́ nǹkan ti dé o Musa ti wọ̀lú padà o gbọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ló gbé tẹ́lẹ̀ nígbà tó wà kékeré Musa ti wọ̀lú padà o fàhásàrà fanada ọlọ́run bá ní dọ́bà lọ lè kó àwọn ọmọ ogun rẹ̀ jọ fanada ọwọ́n sọ fún gbogbo wọn pé faqala ana rabbukumul a'la èmi Fáráò èmi ni ọlọ́run bá yín tó ga jùlọ gbogbo ìdí Musa ń sọ yẹn mọ́ ó ní èmi ni ọlọ́run ọba yín ọba tí ń tọ́jú yín ẹ ti ń parọ́ rọ́bù lẹni tí máa ń tọ́jú yàn tí ń mọ̀rùn wá tí ń mú oúnjẹ wá tí máa tẹ́gùn wá nẹ́kùn rọ́bù alhamdulilayi rọ́bù alamin àbí rọ́bù alamin fàkọ́ọ̀lá fàràwọn ni ana rọ́bùkún aláàlá ah, ìkọjá àlàyé ọkọjá bẹ́ẹ̀ ó ní èmi ni mò ń tọ́jú yín irọ́dẹ̀ ni ó tún wá ní èmi mo tún tóbi jù nínú gbogbo ọlọ́run ọba tí ń bẹ láyé aláàlá فأخذه الله نكال الآخرة والأولى ọlọ́run ọba ní ìgbà ọkọjá àlàtán àwọn ọlọ́run ọba àwa gbà mú pẹ̀lú ìyà àfìyà jẹ́ láyé ni a tún fìyà jẹ́ lọ́run dọ́bù ni ìyà faraon ìyà àtayé àti ìyà ọ̀run ìyà àtayé ni pé ọlọ́run ti bọnú omi ó mú mi kú ni rọ́bùlà álánù àbí ọba gbogbo ẹ̀dá tí ń tọ́jú gbogbo ẹ̀dá ọ̀wárí rẹ̀ mú jáde nínú omi fìràwọ́n náà ó mú mi kú ni nígbà tí ń lé anábì Musa alayhi salatu wassalam ọlọ́wọ́n bá ní eléyìí ní ìyà àkọ́kọ́ ìyà àtijọ́ alìkìyàmà adkhilu ala fìràwọ́n ashadda al-adhab ọlọ́wọ́n bá jọ́ alìkìyàmà ọlọ́wọ́n ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé fìràwọ́n àti fìràwọ́n náà yẹn fúnra wọn ọyẹ dà wọ́n sínú náà ọlọ́wọ́n wọ́n ti kọ̀nfàmù náà fẹ̀rẹ̀ àwọn àbáyé ọlọ́mọdé àwọn náà ọlọ́mọdé àjọ yẹn rẹ̀ gbogbo kọ̀kọ́kọ́ tí fẹ̀rẹ̀ àwọn náà ń pẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́mọdé àwọn pẹ̀rẹ̀ wa o mọ́jà sin ọlọ́mọba mi yàtọ̀ sí Allah fàkàdà ọlọ́ọ̀nàká lálẹ́ ti wàlúùlá ọlọ́run la fìyà jẹ kó tó jáde láyé àtúnwá fìyà jẹ lọ́rùn inna fi dhalika la'ibratan liman ọlọ́run bá ní ìyàtà fi jẹ fàràhùn yìí àti àtibọ̀tán rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìtàn tá a pa fún rẹ̀ ànábì yóò máa jẹ́ àríkọ́gbọ́n ni o fún àwọn tí máa ń bẹ̀rù ọlọ́run àwọn tí máa ń bẹ̀rù ọlọ́run láàrin ìtàn Musa àti Faraon ọgbọ́dọ̀ jẹ́ àríkọ́gbọ́n fún wọn nítorí pé àwọn tí wọ́n máa gba wá sí pẹ̀lú àtibọ̀tán Faraon àwọn tí wọ́n ní imani tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba tí wọ́n bẹ̀rù ọlọ́run báwo ló ṣe wá ṣẹlẹ̀ nígbà tí Musa sọ fún Faraon náà pé ó kì í sọ́lọ́run fàáṣára fanáda fìràwọ́n àwọn alẹ́ kó gbogbo àwọn ológun tó wà nílùú àtàwọn tó wà ní gbèríko ó ní kí wọ́n wá pàdé Musa lọ́wọ́ ní wọ́n Musa tó wà mọ̀ pé ọlọ́run ọ̀sẹ́ lóòótọ́ já pàdé yọmù zina ní ọjọ́ tí ó bọ́ sí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe ìlú tí gbogbo yẹn máa ṣe kínní gbogbo yẹn máa wálẹ̀ làwọn méjèèjì Musa àti Harun wọ́n ní kò burú nígbà òdìjọ́ yẹ Musa àti Haruna dúró àwọn ológun Faraon láwọn àwọn abìjà sánsan èyí sì àwọn ológun wẹ́rẹ́wẹ́rẹ́ ti Nàìjíríà ń bí àwọn tí wọ́n ń balìjànú sọ̀rọ̀ tí wọ́n ń balìjànú lọ́wọ́ ẹ̀ àwọn alálùpàdà wọ́n bá sọ fún Musa Faraon náà ni Musa Haruna sórí àwọn èèyàn mi ọ̀ya. Oh, yeah. ẹjọ́ tá a kagbára ológun ní Musa ọyá start <laughs> Allahu akbar wọ́n ní ọyá bẹ̀rẹ̀ ẹ̀rọ sí ẹ̀bà wọ́n ní bẹ̀rẹ̀ bí wọ́n ọlọ́run ránṣẹ́ ọyá yí nǹkan padà lọ́n kan mọ́ wa lẹ́sẹ̀ tẹ̀yìn gbèrú wa tẹ̀yìn gbèrú wa ọyá ṣe nǹkan kan <laughs> oníkankan kò fọ̀rọ̀ náà ní tó ti gbọ́ yá dáhùn lóhùn ó dòkó ṣe dàgbà rẹ̀ àti ọlọ́run fẹ́ yẹyẹ rẹ̀ síbẹ̀. kọ́lá balẹ̀ àlekú wáyé sáhìbá lóhùn wáyé sí yóhùn yóò káyàlú ilé ìmìn sẹ́hìrì annaha tasa'a anabi musa alayhi salatu wa salam lónìí ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́pẹ̀ wá ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ọlọ́run fi ìmọ̀ yẹn máa anabi musa Ipe, ẹni bá láyìn mọ́lẹ̀ nígbẹ̀yìn ẹ̀yìn òun lálágbára ọlọ́run bá ń sọ ní koran yìí pé wọ́n wá bẹ̀rẹ̀ sí da ọ̀pá sílẹ̀ àti okùn ọ̀pá àti okùn ẹ̀ wọ́n wá ń lọ bí ejò tí gbogbo àwọn èèyàn tó pé tán pé ha wàhálà ti délé ni Musa Harun wọ́n ti fẹ̀mí ara wéwu àwọn ejò lè ní wọ́n bá gbé èèyàn mú wọ́n bá gbá èèyàn mú àwọn mẹ́mìyàn kó láyé àwọn ejò rabata ọ̀pá àtokùn ni o kò kí ṣe jo sẹ́wọ̀n gbogbo àwọn nǹkan bí àwọn ọmọ kéèké tó ń ṣe tọ́ì ẹ̀gbọ́n tó àdìmọ̀ pé tọ́ì ni ẹ̀rù níbà àmọ́ ẹni tó bá mọ̀ ejò ló ṣe kí ni ejò lọ́wọ́ àpè kò lè bóyá jẹ́ okùn àti irin ọ̀pá ni wọ́n lo sírò tàkìyìlì ogun ni àwọn àlìjànú ni wọ́n máa ń bẹ́ńbẹ́ ọ̀tọ̀ ní tọ́wà nílẹ̀ ọ̀tọ̀ ní táwọn ṣe kí ni kò tó ń tá a máa rí nǹkan tó tóbi yóò máa kéré lójú yàn èyí tó kéré yóò máa tóbi lójú yàn nǹkan tó burẹ́wà yóò máa fáyìn nǹkan tó fáyìn gbà míì yóò máa burẹ́wà nǹkan tí ó ń ṣèkì báyìí yóò dó gbandi lójú yàn nǹkan tó dó gbandi yóò máa ṣe kí ni yóò máa ṣèkì oògùn ni àwọn ìyá lọ́jà ń lò àwọn alájà tí wọ́n ń tasọ aṣọ two five ó sì rà ní ten five wọ́n ti wọ́n nǹkan yẹn síbẹ̀ zero mọ́tò 1.5 ọ̀rà ní 9.5 nígbà tó wà dẹ́dọ̀ mẹ́kánìkì tó mọ̀ pé nǹkan ti ṣe kíní nǹkan ti ṣe wọ́n fi ń sàtíkè fáwọn obìnrin náà wọ́n kọ́ ó ti wọ 50 wọ́n sì máa wò bí ọmọ 25 wọ́n bá rọ́ọ̀lù táwọn tó mọ̀ pé nǹkan ti ṣe kíní nǹkan ti sáwọn wọ́n fi ń ṣèkà fáwọn èèyàn ni wọ́n fi ń ṣe kíní jama ìkànnì wọn fi ń ṣe sẹ́rù tàkìyèl ìkànnì wọn fi ń ṣe ilé tó ti dàwó tán wọ́n bá wọ́n wọn kún wọn sí sórí takiyil èyàn sì máa sọ pé àní mílíọ̀nù tó ń ní ilé tó ń fẹ́ràn wọ́n ní omi bẹ́lẹ́gbẹ́lẹ́ àní àtẹ́gùn wọn ọmọ sí kínní yóò lè máa fẹ́ sóhun èsì wọn lè máa ṣiṣẹ́ dáadáa <laughs> torí pé àwọn àjànú yẹn ti sí kínní wọ́n ti yí kínní ẹ̀ padà lójú ẹ̀ wọ́n ti beautify nígbà míì dẹ̀ wọ́n máa sọ nǹkan tí yóò dẹ́rùbà yàn yóò dẹ́rùbà yàn wọ́n á yí padà lójú kò yí padà ńlẹ̀ ojú ló ti sí kínní ojú ó ti yí padà èdè sírù yìí àwọn àlùfóò ń jálà bí wọ́n ṣe dáadáa fáwọn yìí ọlọ́mọdé alúgbàdé sírù náà ọba ti wọjà tó fẹ́ rajà lọ́jà ọya ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu hmm, yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu biyadihil khayru wa huwa ala kulli shay'in qadir kọmọ́ra tòmátò wálé <laughs> gbogbo ara gbọ́dọ̀ wálé tí wọ́n pè á ah, ojú yín fọ́ ni a ní à òun kàn òun dédé tó nà ó rí pé ẹ̀sà ni <laughs> ọlọ́mọdé àṣàgbà kò mọ̀jẹ̀ àṣẹ yẹn mọ̀jẹ̀ wọn ṣe sí wa mọ̀jẹ̀ mú wa ọlọ́run níta ń sọ wẹ́rẹ̀ yìí ó ti gba ọlá lọ́wọ́ àwọn míì ó ti sẹlẹ̀ mí dọ́ lórí burúkú náà yé sínú tàkìyìlì yìí làwọn ológun farawọn náà ń lò jọ́nà ọlọ́wọ́n ni ya Musa la takhaf innaka anta al-a'la ẹ̀rú anabimusana anábì musa náà nítorí pé ejò ní jẹ olójú anábì musa náà alẹ́ sọ́ra ọlọ́run máa mà ní kọ́dàrú mọ́ anábì musa náà lójú dára tó fẹ́ dá náà wá ju ọ̀pá tiẹ̀ náà sílẹ̀ o bó ti ju tiẹ̀ Eh, òun náà dejò ni wọ́n mú àwọn ejò yẹn lọ́kọ̀ọ̀kan láti orí wọn láti orí wọn ní ti mú wọn jẹ eh, láti orí eh, tó bá ti gbé eré tiẹ̀ sí orí ejò ti àwọn fàràwọ́n náà báyìí yọ̀ọ́dẹ̀ mímì telkof adẹ̀gbẹ̀mí kálọ́ ló tún mú mi tó fi jẹ́ gbogbo wọn tán ọlú àmàlà bi Rabbi Haruna wa Musa àwọn ológun yẹn ní àwásọwọ́lẹ̀ Musa ìwọ làwa tẹ̀lé o eléyìí ṣe tàjànú ọlọ́run ọba rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ òdodo ní bọ́lọ̀ ńlọ́rọ̀ ńṣẹ́ nítorí ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ síwárí fìràwọ́n náà wá ti gbà o Musa là ń tẹ̀lé o ẹ̀ ń tẹ̀lé Musa kí ló Musa làwọn ń tẹ̀lé <laughs> ṣé èmi mọ̀ pa yín láti kẹ tẹ̀lé wọ́n ní àníìdí àṣẹ yín ó ní màá pa yín o wọ́n làwọn ṣe tán ó ní màá gé ọwọ́ yín ọ̀tún màá gé ẹsẹ̀ òsì pé màá wá gé ọwọ́ ọ̀tún ń gé yín nípa sípayọ wọn làwọn padà kú tẹ́lẹ̀ náà òsìgbà táwọn ní kú tẹ́lẹ̀ káwọn wá kó lérí tàwíìdì lérí láàyè làlá ó pé àwọn ju káwọn wà lábẹ́ tiẹ̀ lọ káwọn máa sọ pé wọ́n lọ́lọ́run ibi tójú ti ti firaun tí orí ẹ̀ ti tanná sílẹ̀ ni ọba ni tó kù ni pé ojú ti à gbogbo aráàlú ti kálukú sálọlé pé à ojú ti fàràwọn lónìí o musa lọ́lọ́ gbogbo fún o ẹ̀sìn musa láàmà ṣe o báwọn kan ti gba islam rẹ̀ ọlọ́wọ́n ni musa ìrọ̀lẹ́ yìí náà ni kẹ́kúò ní kẹ́kúò nílùú olórí burúkú ní fàràwọn ẹ jáde kúò nílùú fọ̀rọ̀nà wa gbọ́ lálẹ́ pé wọ́n ní Musa ti jáde ńrọ̀lẹ́ àná àtàwọn ọ̀dọ́ rẹ̀ tí wọ́n gba Islam pẹ̀lú ẹ̀ nílò fàáhà sàràfà náà dà lọ́ba kó gbogbo àwọn ọmọ ogun jọ gbogbo àwọn tí wọ́n àwọn aya killers gbogbo àwọn tí wọ́n lè assassinate àwọn èèyàn àwọn tí wọ́n kọjú yàn tí wọ́n pààyàn fínfín àwọn sọ́jà rẹ̀ lọ́ba ní ìtòkù ni pé a lé wọn bá wọ́n wá ń lé wọn lé wọn lé wọn ni wọ́n fi lé wọn débi odò ọlọ́mọ tara alìjàmáàní ọlọ́wọ́n bá ní àwọn ìjọ méjèèjì ojú wọn wá kanra wọn Mùsá àwọn òjú bí ọgọ́rùn-ún lé díẹ̀ lọ Fáráò ẹgbẹ̀rún bí mẹ́fà sókè làwọn ṣàrí pé ọlágbára fọlọ́mọ tara alìjàmáàní nígbà táwọn ìjọ méjèèjì wá rẹra wọn wọ́n wò kè wọ́n rí pé ah, Fáráò náà ní kọ́lá asahabu musa àwọn àjọ musa wá ní iná lamúdúrakú musa owó ti tẹ̀wá lónìí o ibi tọ́lọ́ ní yọ̀tàn sí ni iná lamúdúrakú wọ́n sọ pé ó sọ mọ́kọ́ ọwọ́ tẹ̀wá wọ́n ní ọwọ́ ti tẹ̀wá o wọ́n ti kọ̀nfàmù ẹ̀ anábì musa ní kàlá anábì musa ní ọwọ́ tẹ̀wá iná má ìyá rọ́bì sayadi ni ọlọ́run ọba aláǹbẹ pẹ̀lú mi ọmọ fún alábàáyọ ń àwọn òfin ọlọ́run fi ní kí musa náà kó fi ọ̀pá rẹ̀ la omi wọ́n bọ́ sínú omi àwọn bọ́ òdì kejì lọ́hùn wọ́n kọjá omi tí faraó náà àtàwọn ọjọ́ rẹ̀ tí wọ́n mọ bó ṣe là àwọn kiri bọ̀ ó yẹ kẹ́rù ọba faraó náà àtijọ́ rẹ̀ pé ẹ̀yìn tó lágbára tó fi tó fi sọ ọ̀pá dejò tó jẹ gbogbo ejò wa tá tún là gbọ́ tó tún wá fi agbára tó fi la omi ńlá yìí tó tún wá kọjá mbẹ́ ṣé kò yẹ kí ká padà wọ́n ní kọ́dà àwọn ẹṣin tí wọ́n mú dání nígbà wọn fẹ́ wọmi wọ́n ń tàdí wọ́n fìyà jẹ wọn tẹ wọlé wọ́n ní gbogbo wọn wá wọnú omi tán àwọn tó wà níbẹ̀rẹ̀ wọ́n ti wọnú omi àwọn tó wà lákọ̀ọ́kọ́ wọn ò ti jáde gbogbo wọn ti wà láàrin ọlọ́run bá ní kómi méjèèjì kó sí ní kọ́ parapọ̀ padà pẹ̀lú àṣẹ ọlọ́run iná ni ìyà alákọ̀ọ́kọ́ wọ́n ní jìbìrì ló ń fi ẹ̀rọ fọ̀ ìfi ń di fìràwọ́nà lẹ́nu nínú omi yẹn amọ̀tún bí lẹ́bi amọ̀nà ti bí ìbànú Israel torí wọ́n fi ń sọ wípé mo ti wá gbàgbọ́ wípé ọlọ́run ọba Musa lọ́lọ́run o mo ti wá nígbà tí ó rí ìyá ní fi ń sọ bẹ́ẹ̀ o wọ́n ní jìbìrì ló wá ń da ẹ̀rẹ̀fọ̀ sí lẹ́nu wípé àmọ́ màtúbà ọlọ́run ọba ọba aláàánú ni ọba lè fi rí ọ́ mọ́mọ́ túbà ní dẹ́rọ fọ́sí lẹ́nu torí ti bàkan jẹ́nu ayé ló fi jẹ́ pé láti ọba túbà kó tó di pé ó rí kú ni wọn bá gba títúbà rẹ̀ àmọ́ tó yìnbá ti rí kú báyìí tó wá lóhun túbà ò nígbà títúbà mọ́ à nígbà fẹ́ẹ̀kì ni ẹ̀ bìkọ́ tó bá rí kú ò ní sí kíní ò ní túbà ṣé tọ́ba lọ́ba débi omi àbọ̀ fẹ́ pa wọ́n ọlọ́run bá aláàkọ́ mọ́sá ìsàfúrí nìkan ní kọ̀ọ̀kan wa kó sànù wa ọlọ́run wa nínú fi dáálí kalẹ̀ àìbọ̀dà tẹ́lẹ̀mọ̀ yaksha ọlọ́run ní bá a ṣe padà sàtìbọ̀ tán faraon yìí àríwòye ni àríkọ́gbọ́n ni fún gbogbo àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ètò ọlọ́run bá tóbi kò síbẹ̀ ní sílé tó tọ́lọ́run lè mú kò síbẹ̀ ní sílé ní ọmọ ogun tó tọ́lọ́run ní ìpayà má bẹ̀rù ẹni kankan o tọ́ba ti wà pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ tọ́ba ti gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ mọ́jẹ́ ẹni kankan kó láyà jẹ mọ́jẹ́ ẹni kankan dá bẹ̀rù sí ọlọ́kàn tọ́ba ti bẹ̀rù ọlọ́wọ́ bá ọgbọ̀rọ̀ bẹ̀rù ẹni tì má ọlọ́wọ́ bá aláàkọ́mọ́sá wọlé àwọn ẹ̀kọ́ ṣàánú wa bóyá ká tún wílẹ̀ kan sí torí àwa ọmọ akẹ́kọ̀ọ́ wọn náà sẹ́ àtẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bá والناشطات نشطا ọlọ́ni gbogbo ra pẹ̀lú àwọn màláyíkà tí wọ́n máa ń já ẹ̀mí àwọn kèfèrí wọ́n máa ń já kó lára wọn pẹ̀lú agbára àti pẹ̀lú ìnira wọ́n sábẹ̀há àti sábẹ̀há ọlọ́wọ́n bá ní mo búra pẹ̀lú àwọn màláíkà asábẹ̀hát àwọn màláíkà wọn ni asábẹ̀hát asábẹ̀hát àwọn màláíkà tó dé pé alimọ́tàdà as-sabihati sabaha was-sabihati sabaha ọlọ́run mo búra pẹ̀lú àwọn màláíkà tó jẹ́ pé wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n máa ń lókè wọ́n máa ń lọ wọ́n máa bọ̀ láti mú àṣẹ ọlọ́run ṣẹ was-sabiqati sabiqa ọlọ́run búra pẹ̀lú àwọn màláíkà tó jẹ́ wọ́n á gbáwájú ara wọn láti lọ lè jíṣẹ́ ọlọ́run àbí wọ́n á gbáwájú àwọn àlìjànú tó fẹ́ já ọ̀rọ̀ gbà lọ́wọ́ wọn kó tó di pé wọ́n gbé e fún àwọn ànábì ọlọ́run ọmọ gbàwájú àwọn ṣètọ́ ni àwọn àjànú yẹn wal mudabbirat amra ọlọ́run mọ̀fà màláíkà tó jẹ́ pé àwọn ọlọ́run ọba ní kí wọ́n wà nínú ètò sẹ̀mí àwọn ọmọ èèyàn lórí ilẹ̀ bí àwọn tí wọ́n wà ní ìkẹ́ àtẹ́gùn àwọn irúgbìn òjò ọlọ́run ni mọ̀fà màláíkà yẹn náà mọ̀fà wọn náà búra àwọn màláíkà tó lọ́n gbéṣẹ́ fúnnú ayé ọlọ́run ni yawma tariju furrajifa ọlọ́run ọba ní ọjọ́ yìí yawma tẹ́rìjù fọ̀rọ̀ jìfà tí anáfọ́kàtú àlùhùlà tí wọ́n bá fọn fèrè alákọ̀ọ́kọ́ tí ó dẹrù palẹ̀ tí gbogbo nǹkan máa dàrú lórí ilẹ̀ tẹ́tìbà ọ̀wà rọ́dífà ọlọ́run ọba ní ohun ẹlẹ́ẹ̀kejì anáfọ́kàtú sáníyà ìpẹ́ dìde lẹ́yìn gbàtà bá ti pa wọ́n rẹ́ tán òun náà ní pẹ́ tí ó fi tẹ̀lé kùlúbù yawma idhin wajifa ọlọ́run ní tábàtí wá gbé òdìdé tán ọkàn àwọn kèfèrí yóò wá kún fún bẹ̀rù khashi'a àbùsọ̀rọ̀ khashi'a ojú wọn ẹ̀rú máa wà ń bẹ̀ ọlọ́run máa yẹpẹrẹ wọn látara ìta máa rí lójú wọn torí wọn mọ ara tọ́lọ́run fẹ́ dá fáwọn ojú wọn ọmọ akóró yakuluna inna lamaridu duna fil hafira ọlọ́run wọ́n dẹ̀ ti ń sọ nígbà táwọn láyé tẹ́lẹ̀ yìí pé ṣé ọlọ́run wa lè gbé àwọn dìde sórí ilẹ̀ padà àyíká kùnà ìlọ máa ń nákẹ́ra nígbà táwọn ti di eegun tó ti báàlíà tó ti gbó eegun tó ti fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ fatata kọ́ọ́lù tìlíkà ìlànkà rátùnù kọ́ síra wọ́n wá ń sọ pé ah, kápẹ́ wọ́n sẹ̀ dá wa padà gan-an ajẹ́ pé òfó sàwọn nìyẹn wọ́n ń fa náà bí sí ẹ̀yẹ ìpè tó ń sọ ni pé òfó máa sàwọn àbí fa innama hiya sajaratun fa innama hiya sajaratun wahida ọlọ́wọ́n bá ní ohun kan náà ní kìí ṣe méjì wọ́n ti fọhùn yẹ táwọn mọ̀láyàkà bá ti fọhùn yẹ gbogbo ilé ayé máa parẹ́ ni wa idha hum bis tí wọ́n bá ti fọhùn yẹ tí wọ́n bá yí pé ẹ gbogbo ẹ̀dá ọlọ́run tó wà lábẹ́lẹ̀ wọ́n máa bọ́ sí eré sáhìrà wọ́n máa bọ́ sórí ilẹ̀ tí ó tẹ́nì kankan ò ní pẹ̀lú mẹ́ ààyè tán máa kójọ sí ọ̀nà ń pè ní asáhìrà hal ataka hadithu Musa ọlọ́run bá ní Muhammad ìjẹ́ sallallahu alaihi ìjẹ́ ọ̀rọ̀ anábì Musa ti wá bá ọ ìjẹ́ ó ti gbọ́ nípa ọ̀rọ̀ anábì Musa idnada rabbuhu bilwadi almuqaddasi tuwa nígbà tí ọlọ́run bá pè ní alwadi èyí tá a fọ̀ mọ́ tí ń jẹ́ tuwa ó wà nílẹ̀ misra idhab ila faraawuna innahu tagha ọlọ́run bá sọ fún musa pé máa wá lọ́dọ̀ faraawun torí tajawaz alhad faraawuna ti kọjá àlà fakul halaka ila an tazakka wá sọ fún tọ́ba dọ̀hún wípé ṣé ọ ṣàfọ̀mọ́ ara rẹ̀ halaka ila an tazakka sótúbá kókó nínú kèfèrí nínú ìkọjá àlà kọgbọ́lọ́ngbọ́ kọmọ́pẹ́dà lọ́lọ́mọ́ وأهديك إلى ربك فتخشى ṣé o ṣe tán kí n júwe ọ̀nà fún ọ tó fi mọ ọlọ́run kí n ṣàlàyé ọlọ́run fún ọ tí wọn náà wà dẹni tó páyọ ọlọ́run fa àárọ̀ òlẹ̀ ayatul kubra ọlọ́run ọba ni Musa wá fi àwọn àmì hàn Fáráò tó yẹ kó gbàgbọ́ kọ́dẹ̀ túbá ọ̀pá dejò ọfọwọ́sábíyá ọwọ́ rẹ̀ tàn mọ́lẹ̀ sí gbogbo aráàlú lójú ọlọ́run ọba aláàánú fakadhaba wa asọ síbẹ̀síbẹ̀ náà ó ní rọ́lá nábì Musa ń pa wá sọ ọ̀tàkù àṣẹ ọlọ́run fún wọn tẹ̀lé fún àdìbàdà yẹ sáà lọ́ba yí ẹ̀yìn padà kúrò níbi ẹni tí ń bá sọ̀rọ̀ ó yí padà kúrò lọ́dọ̀ Musa yẹ sáà lọ́ba bẹ̀rẹ̀ sí mọ́ lọ sí ìgbìyànjú láti takò òdodo fàhásàràfà náà dáa ọlọ́wọ́n bá ní ọwá lọ lè kó àwọn ọmọ ogun jọ wọ́n wá ń pè wọ́n yí pé faqala ana rabbukumul a'la èmi ni ọlọ́run ọba yín ọba tó ga jù ó yẹ jáde sí Musa ó yẹ jáde ẹ tẹ̀lé Musa a máa pa parun àti gbogbo àwọn tó gbà fún wọ́n tẹ̀lé Musa lóòótọ́ fa akhadhahu Allahu nakala al-akhirati wal-ula ọlọ́run la padà wá gbá mú a ìyà ìyà ìgbẹ̀yìn ayé a kọ́tẹ̀rì sínú omi lẹ́yìn náà àtún wá fi ìyàálẹ̀ fúnjọ́ àlìkìyàmọ̀ pé ọmọ náà ni faraona àtàwọn àjọ ẹ̀ wọn la fi àgbẹ̀yìn ayé jẹ́ àtún ọ̀run náà jẹ́ inna fi dhalika la'ibratan ní eléyìí lẹ́yìn náà kò sẹ́ni tí ó máa dìtẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àfi kí ó padà parẹ́ lẹ́yìn náà agbára aláàjú agbára ogun lọ lẹ́yìn náà nígbà tí gbára lé ọlọ́run ọba ipa ọ̀tá òní ṣe kíní ipa ọ̀tá òní kà ọlọ́run ọba ní eléyìí náà ti tó ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run láàrin ọlọ́run ọba aláàkọ́mọṣẹ́ wa lọ́ta àwọn ànábì ọlọ́run kọ́lọ́mọṣẹ́ wa lọ́ta àwọn àfà àwọn tí wọ́n rólé fáwọn ànábì ọlọ́run kọ́lọ́run ọba aláàkọ́mọjà máa takò dodo ọlọ́run ọba ẹ wá rí ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rí ọlọ́run wa ní kó ṣe déédé àsìkò tí à ń ka sóra yìí ìṣẹ̀lẹ̀ yìí ó wá ṣẹlẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù Muharram èyí ni ìjọ Thursday tí ń bọ̀ wáyé ìjọ Thursday tí ń bọ̀ wáyé oníjọ́ kẹwàá Muharram ànábì Musa alayhi wa salam ọmọ ń gbààwẹ̀ fọlọ́run ọba níjọ́ yẹn ipò ọlọ́run ọba ńlá kú níbi ìyá Faraon àwọn Júù tán láwọn tẹ̀lé Musa ọmọ ń gbààwẹ̀ ní Madina ànábì wa dé Madina ànábì ní àwọn ẹwọlẹ̀ yín gbà lé ní aṣọ́ra ọjọ́ kẹwàá oṣù Muharram ah, wọ́n ní àwọn fi ń dúpẹ́ fọ́lọ́run ní àwẹ̀ tá ànábì Musa máa ń gbà láti fi dúpẹ́ fọ́lọ́run ọba nípa pé ọlọ́run la Musa kò lọ́wọ́ Firaun làwọn ṣe ń gbà ànábì ní ẹ̀yin Yahudi tẹ́ gba Islam ẹ̀ lè gbà wẹ̀yẹ torí ẹ̀ ṣe Muslim àwa gangan la lẹ́tọ̀ọ́ láti gbà wẹ̀yẹ pẹ̀lú ànábì Musa ànábì sallallahu alaihi wasallam ànábì ní siyamu yaumi Ashura Igba wọn bí anábì sàṣálà ń pé àwẹ̀ tó ní àgbà kí láàrí ń bẹ anábì ní awo yawmi àṣùrọ̀ àwẹ̀ ìjọ àṣùrọ̀ ìjọ kẹwàá oṣù muharram àtẹ́sìbò alàlọ́hì ayù káfẹ́rà lẹ́tẹ̀ kọ́bla mo ti gbàgbọ́ mo ní gbàgbọ́ sí ọlọ́run ọba yìí pé ẹni bá gba àwẹ̀ yẹn odidi ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti síwájú nínú àwọn ọdún tó ọlọ́run pa ẹ̀ṣẹ̀ odidi ọdún kan rẹ̀ fún yàn tí ẹ bá gbọ́ àwẹ̀jọ aṣọra ó wà ní sọ́yìn muslim anábì wọn tọ́fà ń sábà pé làyín bá kí tuwìlà kọ́bìlì tọ́lọ̀ bá ní kẹ́mi mi ó tún gùn lù tọ́lọ̀ bá ní kẹ́mi mi ó di ọdún tí ń bọ̀ láàṣùmọ́nà tàṣà èmi ó tún gba ọjọ́ kẹsàn-án kùn rọ̀wáwọ̀ muslim imam muslim lọ́gbà àdìsí yẹn wa kí tiwa kó lè bá yàtọ̀ sí ni gbogbo àjọ ń wa àwọn gba ọjọ́ kẹsàn-án tó gba ọjọ́ kẹwàá àmọ́ pẹ̀lú àkọlé ọlọ́run ọdún kan débà wa Muhammad sallallahu alayhi wa sallam ajẹ́ àdìsí yẹn wa sallam yẹn jùlọ ètò wa jùlọ òun náà ni àti sí ìjọ Wednesday tí ń yìí Thursday yọmọ níjọ́ tọ́sídẹ̀ tí ń bọ̀ níjọ́ kẹwàá níjọ́ wẹ́sídẹ̀ níjọ́ kẹsàn ẹsẹ̀ odidi ọdún kan nínú àwọn ọdún tí ń ti lọ síwájú ọlọ́run ó forí jiyàn lórí ẹ̀ ọdún ni ó kìí sọjọ́ ẹsẹ̀ kéékèèké tẹ̀yàn sẹ̀ lé odidi ọdún kan nínú àwọn ọdún tí ń ti lọ síwájú bẹ́ẹ̀ bá gbàgbé ẹjọ́ asúra tí ń bọ̀ yìí ọlọ́run sì parẹ́ fún yàn ọlọ́run sọ fèmí àtẹ̀yìn náà sínú àwọn tí ó gbà ọ́ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti gbà ọlọ́run agbára ọlọ́run ọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa aṣọra ó jẹ́ inú àwẹ̀ tá a máa ń gbà lọ́dún ẹ̀kan lọ́dún ni àwọn ṣíà àwọn ọ̀rọ̀ wá fẹ̀ àdáwò tó bá wọn ni pé àwọn ni ó bọ́ sí ìjọ tí wọ́n pa ọmọ Àlì Hussein ọmọ Àlì sọ̀rọ̀ láwọn bá tàwọn náà bá ní sọ̀rọ̀ wọn ni ya Hussein ya Hussein ya Hussein ya Aba Abdillah ya Hussein ya Hussein ẹni bá ní ya kìíní kan tó bá fi ẹrù ọlọ́run sí kí làwọn máa ń pè kèfèrí kèfèrí sí hàn àwọn rọwáfì àwọn ṣíà kèfèrí ni wọ́n níjọ́ yìí àwọn láwọn ń ṣe ọ̀fọ̀ Imam Hussein wọ́n máa wá fi ìbànújẹ́ hàn ìbànújẹ́ wọn tó ń fẹ́ fi hàn náà ni pé ká máa sára wọn lọ́gbẹ́ eléyìí ọ̀pá mọ́nà bí wọn náà bá tẹ aṣọra dé lórí fóònù rẹ̀ ń sìn ọba ń bẹ̀ ìgbìmọ̀ táwọn àgbààgbà ṣíà tó ń jiyàn sí. Si níta ilé rí parẹ́ tẹ́ ń ṣe báwọn ọmọ yín ṣe àwọn mìíràn sara wọn ládàá àwọn mìíràn yẹra wọn bọn àwọn mìíràn sara wọn lọ́bẹ àwọn mìíràn wọn gẹ̀rẹ́ àwọn blade àwọn mọ̀ ní kíní kan tán pè ní sàlásì lè báyìí pẹ̀kẹ̀lẹ̀ pẹ̀kẹ̀lẹ̀ báyìí ni yọmọ fi lu ẹ̀yìn rẹ̀ báyìí títí tí ẹ̀jẹ̀ fi jáde wọ́n ní ẹni tẹ́jọ̀ bá jáde lára rẹ̀ níjọ́ kẹwàá yẹn kò fẹ́ràn ọmọ mànábì kò fẹ́ràn Hussein kìí ṣe mùsùlùmí kọ́lá àwọn ọmọ kéèké wọ́n mọ̀ fọ̀bẹ́ wọ́n fi sáwọn lérí díẹ̀díẹ̀ mo ní ẹkú sáà ẹ̀sọ́ ẹ̀lásí méjì kálí bá mọ̀ pé bàbá yín fẹ́ràn Hussein ẹkú pin sí méjì àtẹ̀lé èèyàn tó sálẹ̀ ládàá o tó búrẹ̀ ládàá lẹ́yìn báyìí ẹran tó wà ní ní èjìká lẹ́yìn bí ó sì yà sí méjì báyìí wọ́n sáré gbé ọlọ́mọdé àwọn òdì sí àlàyé wa ìrìnàjò ìrìnàwó akọ́lọ́mọdé ọ̀sẹ̀ sí sí à àwọn kan ní bẹ́ẹ̀ tánpẹ̀ ní nàwásìbù àwọn nàwásìbù yẹn àwọn jẹ́ àwọn ọ̀tá àwọn ará ilé ànábì àwọn máa ń fijọ́ yẹn yọ ni ẹ pé ọjọ́ tí ò sẹ́yìn kú àwọn máa ń fijọ́ yẹn ṣe patí nàwásìbù làwọn ọlọ́mọsọ̀wá ní nàwásìbù àwọn yẹn àwọn máa gún wọ́n máa ṣe ráìsì wọ́n máa jẹ meat pie wọ́n máa wọ́n máa ju fúláwà káàkiri ó ti ni wọ́n máa dùn wọ́n dàgbà àwọn yẹn ni àwọn oníkáyókáyó padà wá lọlé kọ́ ṣe èrò pé wọ́n ti ń ṣe máa wọ́n ní wọ́n máa ń ṣe ní ẹ̀pẹ́ níjọ́un ní ìròmọ̀ báyá wọ́n tún ń ṣe nísìn ẹ̀yìn alẹ́ ẹ̀pẹ́ máa ń ṣe káyókáyó máa ó àwọn àwọn nàwa síbùlẹ̀ ń kọ́ṣe o tó wá dé wọ́n sì ń ṣe ìdìsín o lẹ́mìí ti gbọ́ ti pẹ́ káyókáyó wọ́n pe gbogbo àwọn aráàlú ẹ̀yẹ àwọn wa yọ ẹ̀dákọ̀ eléyìí náà ò sí nínú súnà àwọn ẹlẹ́ẹ̀kẹta àlẹ́fẹ́rẹ́kọ́tù nàjìyà kọ́lọ̀nfẹ̀mí àtẹ̀yìn sáàrin wọn àwọn ni àálù súnà tí wal jamaa ààwẹ̀ làwọn máa ń gbà ń jọ yẹn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wọ́n sì gbà aládàá lérí ààwẹ̀ tí wọ́n gbà yẹn ìbáàdà ló wà níjọ́ yẹn o kò sí ọ̀fọ̀ ńjọ yẹn kò dẹ̀ sí patí ìbáàdà òun náà ní ká gbà wẹ̀ ànábì dẹ̀ sọ̀rọ̀ èrè tá a jẹ tá a bá sí kínní tá a bá gbà wẹ̀ yẹn òun náà ní kọ́ lọ́wọ́ bá aláwọ̀ ṣàforíjì ẹ̀ṣẹ̀ kéékèèké odidi ọdún kan nínú ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ kọjá ọlọ́mọṣà ṣàlékún àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọba aláàkí ọmọṣà jẹ́ ọ̀rọ̀ fún wa ní láti gbà àbẹ̀lọ́ ọlọ́run mọ́sá jẹ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ibi tí a ti rí owó yẹn ní halal kọ́lọ́ mọ́sá lànà rẹ̀ fún wa àtàwa lọ́kùnrin àtàwọn ìyá wa lóbìnrin ọlọ́mọsá àjì léwọ ẹni kọ̀ọ̀kan wa o ọlá jẹ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run já sọ pọ̀lọpọ̀ wa jazakumullahu عليكم ورحمة الله وبركاته والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا